لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المستمعون الكرام سلام من الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما خلقت الجن والإنس إلا ليعبدون And I created not the jinn and mankind except that they should worship me alone. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون I seek not any provision from them, nor do I ask that they should feed me. إِنَّ اللَّهَ هُوَ الرزاق ذو القوة المتين Verily, Allah is the all-provider, owner of power, the most strong. Naam, ẹ̀yin olùgbọ́ wa, ẹni àpọ́nlé. A sọ fún wa nínú ìjókòó tó rí kọjá wípé àwọn àyà gbàǹgbàǹgbà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òkè bí òkè láyà na kí ni mo kò jẹ́ àwọn. òkè bí òkè bọ́bá jálu ẹni ọlọ́run ọba lọ́dọ̀ yọ ma gbàgbé ǹjẹ́ bọ́bá dẹ̀ jálu ẹni ṣètọ́run ẹni èṣù lọ́dọ̀ yóò máa kó ìrora rẹ̀ ni. àwọn yìí aṣọ fún wa yìí pé bó ṣe tóbi tó yìí ó kó àwọn akùnmú òkun ọ̀rọ̀ àwọn àdìtú ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ nínú àwọn nǹkan tó àwọn ẹ̀dọ̀kẹ́ ọ̀rọ̀ tí ń bẹ lára àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀dọ̀kẹ́ ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ òun náà bẹ̀rẹ̀ lẹ́yìn ìrúbọ wa. ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọ sọ fún ayé pé èmi ọ̀dá àwọn bákan náà mi ọ̀dá àwọn ènìyàn nítorí nǹkan kan bí kò sí pé bá ọba nìkan ṣoṣo kódà ni ọ̀sọ́ fún wọn pé ẹ̀fún mi ló ń jẹjẹ o hmm. eh, èmi ọlọ́run ọba tẹ́ ń wò yìí mójú kíyàn máa sọ fún òun fún mi ní nǹkan lọ èmi lọ́ba tí fún yàn ní gbogbo tó bá nílò kan. tó bá fẹ́ eh, pátá. n kò jẹ́ sí pé mi ni mo máa fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo tó bá fẹ́ kí ni máa fẹ́ gbà nǹkan lọ́wọ́ yín sí. Hmm, lẹ́yìn wá gbà náà agbára mi kọjá ń tẹ́ máa ṣàpèjúwe fún. ìdólè eh, kó wá tìlìmọ̀tì hmm, agbára kò tí ẹ̀ sáfiwé fún martinu ní mm, láfiwé ọkọjá mm. bẹ́ẹ̀ agbára mi eléyìí aráyà yìí àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ̀nyí ọ̀làfẹ́fà kò mú òkun àkọ́kọ́ jáde kúrò níbẹ̀ kò mú òkun ọ̀rọ̀ àkọ́kọ́ ẹni pé àdìtú ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni pé kẹ́yìn olùgbọ́ wa kẹ́ lọ́mọ yìí pé olúwa wa yìí tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni ọba tó dá gbogbo nǹkan mm-hmm. òun ló dá àlìjẹ̀nù tó lọ́pọ̀ sọ pé wà máa kàlákó tó lè jẹ̀nù gbólóhùn wà máa kàlákó tó lè jẹ̀nù òun náà ni pé ọlọ́run ọba ló dá jinn bí wọ́n ti pọ̀ tó mm-hmm. tàbí mo ní tòun ti bí wọ́n ti pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yín dákẹ́ ẹ̀mọ̀túmọ̀ pípọ̀ wọn. Mm-hmm. ẹ̀yin tẹ́ wà nílùú èkó tó bá lọ sí ọjà òyìnbó mm. ó rí i pé àbí ìdúmọ̀tà lásìkò tí mm. lọ sí ń bọ̀ ó rí pé ẹsẹ̀ ọ̀ máa wọn ni. Mm. ẹ̀yin tẹ́ ń lọ tẹ́sẹ̀ ń kọra yín ni tọ́ bá jẹ́ sí pé ọlọ́run bá bá sí àgàgà hàn ọ́ tọ́ ọ bá rí bí iye àlìjẹ̀nu tí ń bẹ níbi tẹ́sẹ̀ yẹn yẹn ti ń kọ́ra yín yẹn tọ́ ọmọ bí èèyàn ẹ bá mọ èèyàn hmm. èèyàn bí wọ́n ṣe máa ń sùn jọ jẹ́ máa gorí ara wọn ni wọ́n sùn ní ọyẹ kọ́ lọ́mọ pé tọ́ ọ bá rí àwọn àlìjẹ̀nu ó rí bí wọ́n ṣe pọ̀ tó wọ́n pọ̀ ju bá a ti júwèé wọn yẹn lọ bí wọ́n ti wá pọ̀ tó nìyẹn ọlọ́run ọba èmi náà ni mo dá. mo wá fẹ́ ju ìtọ́ka fún wa o ẹni tó wá dá nǹkan ọ̀hún yìí lọ́wọ́ pé ẹni tó lágbára lórí àwọn nǹkan tó dání. bẹ́ẹ̀ ni ó ti lágbára lórí àwa ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ni ó lágbára lórí àwọn àlìjànú ọ̀hún. pátápátá. ìtì mo wá fẹ́ kí fẹ́yìn olùgbọ́ mi sàn pé à ń kí ọ̀rọ̀ ọlọ́ni àti mm. ìdìbò kókó ẹnikẹ́ni tó bá dìrọ̀ mọ́ ẹni tó dá tọ́lá yẹ pé ẹni tó dá gbogbo nǹkan tá a wí yìí lọ́ba ti ṣe olúwa jẹ tó dìrọ̀ mọ́ tó dìrọ̀ mọ́ kankan mìíràn lọ mọ̀ pé gbogbo nǹkan tí ẹni tá a dìrọ̀ mọ́ tó jẹ́ sí kò ń lọ́dà gbogbo nǹkan yìí gbogbo nǹkan tó dá pátápátá tí máa ń dẹ́rù bá kò lè dẹ́rù bá wọn kò lè dẹ́rù bá wọn mọ́ torí pé o ti fi ọ̀rọ̀ rẹ ti ẹni tó lágbára torí pé ẹni tó dá nǹkan lágbára lórí ẹ̀ gbogbo nǹkan tó bá sì ti yàtọ̀ sí olúwa òun náà ni nǹkan tá a ní kàpá lórí. ọlọ́run ọba nìkan náà nìkan òun nìkan ní nǹkan kan òun ní kàpá lórí ẹ̀. tọ́ ọba fẹ̀yìntì ọlọ́run ọba tá a ní nìkan rẹ nìkan òun ní kàpá lórí ẹ̀ ọwọ́ gan-an gbogbo nǹkan tí ọlọ́run ọba dá yìí táwọn èèyàn máa bẹ̀rù ìwò ní bẹ̀rù ọ̀nà hmm. pàápàá hmm. jùlọ hmm. màá mọ́ ọ̀rọ̀ mi lọ sódò jinnu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò tá a wà yìí wọ́n máa bẹ̀rù àlejànú. kódà wọ́n á bẹ̀rù ẹni tí tí tí àlejò bá àlejànú kan tó jẹ́ sí pé àlejànú kan wọlé sí lára ni àwòrán èèyàn ní gbé kiri ọlọ́mọdé àríwèrè àwọn ọmọ wéwèrè kò sí àlejànú tiẹ̀ ẹ̀sán ẹ̀ Hmm. ṣùgbọ́n òun sì ń gbé bọ́dì yẹn káàkiri hmm. tí ò lè bá ya ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n tó ń gbọ́n mi kí ló dé. Ah, ah, ẹ̀yìn ó fi ayé pé àwọn ènìyàn lákòókò tá a wà yìí wọ́n ń bẹ̀rù àlìjẹ̀nu púpọ̀ wọ́n sì bẹ̀rù ọmọ ogun àlìjẹ̀nu hmm. pàápàá jùlọ àwọn alásàtì Hmm. ẹnìkan bá dẹ́rù bà wọ́n ní pé ah, ah. òní dá ilá hmm. òní dá làásàrì hmm. òní di mọ́gíríbì ọ̀yàgbẹ́ wà tọ̀ wà sígbà òní rọ́nà òní sálẹ̀ ní ẹ̀rí bẹ́ẹ̀ bọ́ máa bà wọ́n ní. àwọn èèyàn bẹ̀rù àlìjẹ̀nu àti gbogbo ọmọ ogun àlìjẹ̀nu. wọ́n ń bẹ̀rù àwọn aláwo kódà wọ́n ń bẹ̀rù àwọn séwù ṣètàn àwọn tí ó ti tán ní léka ìpè kọtí màmí ni eh, màá fi yé ọ yí pé èèyàn ọlọ́run ọba ń bẹ èèyàn sí wà mm. ah, ah, àwọn tí wùn bíbẹ̀ mm. ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ pátápátá sí ah, bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pèpè wípé àwọn ọmọ ń tọ́pamọ́ ìlú mm. ọmọ bà wọn pé ọmọ ń tọ́pamọ́ ọmọ ń tọ́pamọ́ ọmọ secret ọmọ gbogbo tó tẹ̀lẹ̀ gbogbo tó tẹ̀lẹ̀ tó wà ní rí wọn máa bẹ̀rù wọn náà ẹlọ́mọ ẹ̀yìn olùkọ́ mi ẹlọ́mọ pé ṣètọ́n tó jẹ́ ọ̀gá gbogbo aláburú ayé yìí níbo lọ́wọ́ ọba ti dá àlùjẹ́ nínú Mm-hmm. yẹnna awo ni ọ nante alijan nunu wọtọ n gbọ mi ni isin rọbajẹ na yoruba ọmọ rẹ rọbajẹ na awusa wa ma rẹ rọbajẹ igbo fulani gbogbo sanori gbogbo ranufin gbogbo ẹ lọmọ ọmọ rẹ. tí a bá ní kíni ìran ṣe ìtọ́n ìran rẹ̀ ní jìnnì àdìsẹ́ inú ní o tí mo fẹ́ kí fáńbì ní pé ọlọ́run ní wàá máa kọ́lá kótó lè jìnnì hmm. náà ìsà ìtẹ́ ń bẹ̀rù èmi mo dá sẹ́ èèyàn tó ń bẹ̀rù èmi ni mo dá tó bá ti wá lọ ọmọ ẹni tó dá nǹkan méjèèjì tó bá bẹ̀rù ẹ̀ tó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa bẹ̀rù lára àti ti ọlọ́run ọba sọ pé. wà ìlú kùnà lìmọ̀lá ìkàtí júdú lì ádámà fàṣàjàdú ìlà ìbẹ̀lì sàkánà mìíràn jìnnì fàfàṣàkọ̀ àn àmì rọ̀bì. And remember, when we said to the angels, prostrate yourself unto Adam, so they prostrated themselves, except, except Satan, he was one of the jinn he was one of jinn ọlọ́run ọba sọ wípé mo pàṣẹ fún àwọn màláìkà pé ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ríba ẹ̀tẹ̀ríba ẹ̀fọ́ríba ìfànàbí àdàm àìsàn gbogbo wọn sì ṣe bẹ́ẹ̀ wọ́n fọ́lọ́ àṣẹ ọlọ́run ọba àfi hmm. wèrè kan tọ́jọ́ wèrè hmm. Hmm. Eh, kúkúrú bìlìsì eh, àwọn àmọ́ pé kúkúrú bìlìsì kéwú ni wọ́n ń bọ̀ ìbìlìsì ní àjọ ìbìlìsì fàṣájọdú ìlà ìbílísì. gbogbo wọn ní àforíbalẹ̀ fún àṣẹ tọ́lọ́wọ́n bá pa fún wọn mm-hmm. àyàfi ìbílísì nìkan sáǹpẹ̀ mm-hmm. ní ṣàìtàn sátani. kánà mi náà jìn. he was one of the jinn. kan nínú àwọn àlùjànnú ló wà o. ọlọ́run bá lọ sọ o. Eh, ọlọ́run bá lọ sọ pé nínú àwọn àlùjànnú ló wà o. nínú àwọn àlùjànnú ló wà kò ní bẹ̀rù àlìjẹ̀nù torí pé ìpìlẹ̀ àlìjẹ̀nù ìtọ́jọ́ sí pé ó ní ìpìlẹ̀ ṣàítán hmm. tá a bá ti wá bẹ̀rù ìpìlẹ̀ tí í ṣe àlìjẹ̀nù yìí kí la fẹ́ bẹ̀rù ṣàítán sí hmm. torí pé ìran ẹ bá ní à sọ bẹ̀rù ìran Yorùbá tó bá ní ìran bẹ̀rù ìran Yorùbá tẹ́tí wọn sọ pé sọ bẹ̀rù Adémọ́lá ó pè á orí ẹ̀ ò pè é ìrí adémọ́lá àwùjọ ìdádémọ́lá yorùbá náà ni máa ń jẹ adémọ́lá mo ní mi ò bẹ̀rù rán yorùbá ó tún ní sí mo bẹ̀rù adémọ́lá ọmọ tó ń ṣe nìyẹn ọlọ́run ọba sọ pé ìpìlẹ̀ ṣètọ́nù gangan fún ara rẹ̀ kí ni ìnù àdìjẹnú ni hmm. ọlọ́run ọba sì lémi ni mo dá jinnu lọ́ba hmm. ti wá dùn tọ́lọ́run ọba hmm. ò ní bẹ̀rù ogun tẹ́ ń pè ní jinnu tọ́ba ti bẹ̀rù jinnu àjẹpẹ́ ta ló tún wọ́n bẹ́ẹ̀ nù ṣètọ́nù àti ìwọ́gbìn ò ní bẹ̀rù sùmọ́ èmi ò wá mẹ́ńtọ̀n tí ń bẹ lórí ayé yìí tó lè máa sọ pé ah, alhamdulillah máa lọ ń ròyìn ṣètò ọ̀nà tó ń ròyìn àgbà ó ní àyàfi àwọn èèyàn kan náà ní apá rẹ̀ ní ká ọlọ́run ṣàyàfi síbẹ̀ ìṣọ́ máa lo gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn àyàfi àwọn èèyàn kan báyìí lọ́dọ̀ àwọn wo àwọn ń tàn àwọn tó bá tó tọ́ lọ́wọ́ báyìí. ẹ̀yin olùbọ̀ mi ẹ̀dọ́ mọ̀ pé nínú sẹ́tí jínú àti ṣẹ̀tọ́ọ̀nù máa ń ṣe káàkiri òun náà kí wọ́n máa dẹ́rù bá àwọn èèyàn. máa dẹ́rù bá àwọn káàkiri ni. Mm. tí wọ́n bá ní kí ni iṣẹ́ wọn mm. bàbá bíríkìlì àní ti kí ni iṣẹ́ rẹ̀ màlemàle kápẹ́ńtà kí ni iṣẹ́ rẹ̀ kàlẹ́kàlẹ́ tíṣà iṣẹ́ rẹ̀ kọ́ ọ́ tí a bá ní kí ni inú sẹ́tọ́ pàtàkì tá a fi rán tí jíìnù máa ń ṣe láyé àti ṣètọ́nù òun náà nìkan máa ń dẹ́rù bá wọn. ẹ̀yìn tùmọ̀ bẹ́ẹ̀ tí wọn máa gbé ẹgbẹ̀rú wọn káàkiri tó ẹni tó bá gbé tàwíìdì lọ́wọ́ kò ní bẹ̀rù wọn. ìyẹn ọlọ́run fi tó àṣírí wọn jáde nínú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ àyè ẹja máa yà kan péré tí ó túmọ̀ sí pé kí ni wàzífà tí wọ́n ní kí ni wàzífà tó ṣe ìtọ́hàn wọ يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ọlọ́run bá sọ pé ẹlọ́mọ dájú sáká wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìnàmà dáàdìkùn ṣàìtàn òun náà ni àṣàìtàn mm-hmm. ẹlọ́mọ pé kí ni iṣẹ́ rẹ̀ yóò káwọ́ wífọ́ àwòrán ìmọ̀ ń lo àwọn ọ̀rẹ́ mm-hmm. tafsiru ń bẹ̀yẹn tafsiru méjìlá àwọn tafsiru ṣùgbọ́n ẹ̀já lẹ́yìn tí ó ti ti clear fún àwọn ọ̀rẹ́ mm. pé bá sọ̀rọ̀ táìpù kan náà gúrùpù kan ni wọn. Mm-hmm. ó ní òkà wíwé fún awolíyá àhò ní máa ń lo àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹyẹ lọ́wọ́ dẹ́rù bá wọn yàn. Mm-hmm. bíjẹ́ ń lo babaláwo ní ọmọ làáfà ní ọmọ lo ìjọba ní ọmọ lo pásítọ̀ eh, gbogbo oníṣẹ́ gbogbo àwọn tó bá ti bá da nǹkan papọ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ẹlẹ́gbẹ́ mm-hmm. awo gbogbo àwọn yẹn òkà wíwé fún awolíyá àhò ní máa ń lo wọn pé ẹ̀yin wòlíì mi ẹ̀yin wòlíì ṣètọ́nù ẹ̀ ẹ̀dẹ́rù bá wọn yẹn. ẹ̀yin tó ń gangan ṣe ló gbé wọn ẹ̀yìn hadith kan bí tó káàsì rẹ̀ dáhùn ṣùgbọ́n mi mú wárí báyìí torí àsìkò wa ní kúkúrú inú èṣù máa ń dùn tọ́ba rán kan ṣẹ́ tọ́ba rí sẹ́rẹ̀ jẹ́ tọ́ba rí sẹ́rẹ̀ jẹ́ títí tó ní kọjá bí torí káàbí kọ́ mọ̀ fún report ànábì tú jáde fún wa sallallahu alaihi wasallam ìyọ́ra wọn máa tẹ̀lé jẹ́ sí ẹ lọ tí wọ́n ti ń dúkàlù kọ́ mọ̀jábọ̀ pé òun pààyàn méjì mm, mm. òun fúri ẹnìkan gbà mm. tí inú ìṣù máa dùn pé jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń tiẹ̀ lè ń tọ́ba láyé ṣiṣẹ́ tí a bá ń rán dáadáa yìí ọlọ́run ọba sọ pé wọ́n mọ iṣẹ́ nù iṣẹ́ tí ṣètò àánú ṣe àtàwọn ìjẹun ní iṣẹ́ tá a fẹ́ràn wọn tí wọ́n mọ̀ sí lójoojúmọ́ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ sí àwọn. àwọn àwọn olóòrùn bá ń bá wíìrì àwọn tó bá jẹ́ tó ṣe tàwọn èdè náà. Mm. ó ní nígbà tó fẹ́ parí ayọ̀ wà á fún ni. èmi nìkan náà ni a máa bẹ̀rẹ̀. ó jẹ́ máa tọ́kọ́ pé tó bá ti lè fẹ̀yìn tí ọlọ́run ọba yìí mm. gbogbo nǹkan yòókù kò ní ìtumọ̀ kankan kìrì pé ọkọ̀ ṣiṣẹ́ náà wọn bá láàárọ̀ ọwọ́ akọ́jú ṣiṣẹ́ tọ́nà lálẹ́ ẹ̀yìn pé ọ jẹ àgbò lọ́sàn-án ọwọ́ àmọ́ jẹrin èèyàn lálẹ́ ò ní ti báwọn tó bá ti lè ṣe báyìí ni ìwọ náà ti wà ní ẹni tí ẹ̀rọ ọmọ bá wọn ọlọ́run ni wọ́n kà fún ní nǹkan tó mọ̀ mí. báyìí pé ẹ̀yìn bá ṣe mí ẹ bá mú mi lémi nìkan tẹ́ ẹ̀ mú nǹkan mi mọ́ ni ẹ ni, mi tẹ́ bá ti bẹ̀rù ni ẹ̀rìn bẹ̀rù àwọn nǹkan yẹn mọ́ ẹ̀rìn pé nígbà ọlọ́run wa sọ pé ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn ọ wá sọ ògùn tá a sí tá a fi ní bẹ̀rù wọn fún pé wàhálàfó ni nǹkan tó mọ̀ mí. tẹ́ bá ti bẹ̀rù èmi ọlọ́run ọba o ntí mo ní ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn yóò ṣe é lò fún yín. Mm-hmm. yẹn ní pé tọ́ bá láwọn èèyàn ti mẹ lórí ilẹ̀ tí bá ń bẹ̀rù ló jẹ́ kí n máa tẹ̀síwájú nù tẹ̀síwájú إذا رأيت خائفا من الجن فاعلم أنه إما لضعف توحيده أو لفقدانه كل بحسبه طبعا أنا كانت بقى مبيب لنا الجن يا أنا كان قول مني أولي أولي ويري و أوفيسي mo wà wọn ọ́fíìsì kò wọnú ilé o ìlẹ̀kùn tó bí ọgbọ̀n ṣẹ́jú sísìn tí mo fẹ́ bẹ̀rẹ̀ púrógámù ètò ìkọ́ ó ní wèrè wọ filling station ni wọ́n dá sílẹ̀ wèrè wọ bẹ̀ nígbà tó wọ bẹ̀ ọba mọ́sálásí ń bẹ̀ o sì sáré jìnnà jìnnà jìnnà ọba lọ síbi tọ́lẹ̀tì bẹ̀ ọba sílẹ̀kùn tọ́lẹ̀tì mọ́sálásí lọ́ba ìjókòó pa síbẹ̀ ọba sílẹ̀kùn báyìí. ó ní àwọn wá lé lé lé lé lé lé lé lé tí wípé àwọn kó àwọn mú pàṣán àtúnra búrẹ́dì fún ara gbogbo ẹ̀ fún kọ̀dáhùn ó ní ọ̀lọ́ mọ̀ ọ̀yá àwọn aránṣẹ́ sí pé nígbà tí òun náà dẹ̀ mọ̀nà dáadáa lọ́ba kí sáwọn aláàfáà kan gbé ẹ wá bá ń lé ẹ bá ń ṣe rúkìá kì í ó jáde kí ni tí wọn ẹ̀rú ń bà ẹ̀rú ń bà pé èwèrè ya ilé iṣẹ́ o ń bọ̀ wá ya lẹ́yìn ìgbà tó ti pè mí tí ìrìn àyè kọ́ọ̀lù ń bá náà ṣùgbọ́n lẹ́yìn ibi ọgbọ̀n ṣẹ́jú mọ́láǹfààní àti gbé kọ́ọ̀lù ẹ̀ padà ọjọ́ kan náà àwọn ti mọ̀mọ́dé ọba àròjọ ẹ̀ fún mi ní kò lè tó bá wọn. kò lè tó bá wọn. ibi àárẹ̀ ibi láìpẹ́ láti máa dúró sí inú tọ́lẹ̀tì wa òun lọ́ọ́ fa wà ọlọ́run ti sànú yín ẹni mọ́sálásí mọ́sálásí bẹ́nu kínní yín ẹ̀kà máa wò ó ràn kọ́ máa ti tiẹ̀ mm. tẹ́ ẹ bá ti pè mú bẹ́ẹ̀ nìkan ò ní bí ọmọ lọ tí ò fi dìde àti tó bá jẹ́ sí pé jíìnù tí ẹ bá jẹ́ mùsùlùmí lóko bá yẹ pé jíìnù ẹ bá jẹ́ káfíìrì tó jẹ́ mùsùlùmí pẹ̀lú ẹbọ tí kìí ṣe mùsùlùmí tẹ́ bá ti pè mú ẹnìkan ò ní ah, ní sáà ah. ah. tí bá lọ mọ̀ pé bá méjì lọ́rọ̀ ẹ̀ jẹ́ hmm. yídà kọjá sí pé tàwíìdù rẹ̀ lẹ̀ tàwíìdù hmm. eh, tàwíìdù rẹ̀ lẹ̀ eh, tàwíìdù nígbà tó tàwíìdù ó tí mùsùlùmí ó lò tí ó fi wà lìjọ́nà mm-hmm. bọ́dì lásán ni ọ̀run tá n kí ni bọ́dì ni àwẹ̀ tá n gbà o eh, gbogbo bẹ́ẹ̀ gbogbo mẹkáníìkì tí bá ń gbọ́ mi sọ ọmọ ẹ́ńjìn ọkọ̀ o sì mọ bọ́dì ẹ̀ eh, ó rí pípẹ́ bá fẹ́ lọ́rọ̀ ọkọ̀ ẹ̀yìn báàlù bọ́dì tó nǹkan ẹ̀ńjìn lẹ́mọ̀ pé tẹ́ńjìn ẹ̀ dáa tó bá ti da ẹgbẹ́ kò sí wàhálà fún bọ́dì tẹ́ńjìn ọba ti da kó dàtí bọ́dì ẹ̀ tó nípa báyìí tí wọ́n pè ní tawhid tó náà ní ẹ́ńjì mm-hmm. tí ó èèyàn ọba ti ní kò lè wàlìjẹ́ náà ó dàbò kí wọn kọ́ bá wẹ̀ kó dàbò wí láwọn àrùn kí wọn gbà pọ̀ kó dàbò nílé kí kó tó máa mm-hmm. kọ́ àwọn àbá àjáde mm-hmm. ah, kó tẹ ó kú sí maka gan kó kú síbi tàwáàfù gan tí ọba ní tawhid kò lè lébi kankan olùwàjẹ́ náà tó nípa báyìí hmm. àwọn nǹkan tá à ń sára yìí wọ̀nyí òun náà ní pé tí wọ́n bá rẹ ẹnìkan táyà ẹ̀ bá ń já sí ń bẹ̀rù jínú hmm. tẹ́lẹ̀ ń bá já fún jínú lọ́mọ hmm. pé ìkànnà méjèèjì lọ́sẹ̀ sí. ìkànnà méjèèjì lọ́sẹ̀ sí. ìdá àkọ́jọ́ sí pé tàwíìdù ẹ̀ wíìkì. Hmm. ó lẹ tàwíìdù ẹ lẹ. oúnjẹ àwọn kàmáàlù tàwíìdù níta àfi máa ń gbé tàwíìdù lárugẹ ó wíìkì mẹ́. ìdàgbé lẹ. ó ní tàwíìdù ó ní ìsọlọ́wọ́n bóyá ṣírkùn asọ́fàr àbúnjìn ṣe bí bídí à hmm. àwọn záàfù tàwíìdì ìbí tàwíìdì rẹ̀ hmm, hmm. ìṣọ́lọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo rẹ̀ ó wíkì. ẹlẹ́ẹ̀kejì inú tó lè máa jẹ́ kí àwọn abẹ̀rù jínù òun náà ni pé kò tiẹ̀ ní tàwùjì dùnú gbèsè ayé ọwọ́ alẹ́lẹ̀ kì í da awé ni àwọn èèyàn categories ni wà ah, ah, ah, ẹlẹ́bọ tó ń wò ni mm-hmm. yọ́ máa bẹ̀rù gidi tààrà mm-hmm. ẹlẹ́bọ yọ́ máa bẹ̀rù ní gbogbo mm-hmm. ọkàn wọn ọba ni bàbá rẹ̀ tó máa bẹ̀rù jẹ́ nù lọ́mọ pé rẹ̀ ni bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni gbogbo ìgbà ẹni tí tàwíìdì ẹ̀ bá lẹ ìṣọ́lọ́wọ́n ọba lọ́kàn tuntun rẹ̀ tó bá wíìk yóò máa bẹ̀rù níwọ̀n bá ó lè bẹ̀rù láàárọ̀ kọ́ mọ́ bẹ̀rù lọ́sàn kọ́ mọ́ bẹ̀rù lálẹ́ tó bá dijọ́ kejì ó lè má bẹ̀rù láàárọ̀ àtọ̀sán sùmọ́ lálẹ́ ní ìlú ọba tàwíìdì ẹ̀ lẹ nìyẹn ṣùgbọ́n o èrè olùkọ́ mi tó bá fẹ́ là kúrò níbi ibẹ̀ àti ìgbẹ̀jìnìjìnì ọkàn tó bá fẹ́ là kúrò níbẹ̀ kódà kò jẹ́ sí pé nínú ẹ̀mí ara rẹ ni hmm. tàbí lára àwọn aya rẹ àtọmọ rẹ ni kódà nínú gbogbo dúkìá rẹ lọ sí tàwíì rẹ dáadáa hmm. bọ́bá ti ṣe tàwíì tó tó bẹ́ẹ̀ náà ni ó sì ní ìfọkànbalẹ̀ tó hmm. ọlọ́wọ́n bá sọ ní fúlàtà ní àmà ayà ayé ti tú ọlọ́wọ́n bá sọ pé. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون Now, it is those who believe in the oneness of Allah and worship not but Him alone, and fulfill not their belief with zulm by worshiping others besides Allah. Mm. For them, there is peace of mind. Now, and they are guided. For them ni o kiri fún mm. for all o. Àwọn ẹyẹ mm. nìkan. Mm. Àwọn ẹyẹ nìkan. Àwọn ẹjọ́ ọmọ ẹbọ kankan. Mọ́tà òhìdù wọn wà lámúyọ́ bí tó ìmọ̀ràn ọ̀hún mi. Tí wọ́n ṣe bọ mọ́tà òhìdù wọn kì í ṣe pọ́jà àfa láàárọ̀ àtọ̀sán tó bá dalẹ́ ó ti wọnú àwo. Ah, àfa ń di tíra. Hmm. bá ti di tíra àwọn míì wí mìíràn lámá láwà ní àfọ̀nídé àfọ̀nídé ń bẹ ẹlòmíràn tá àsọ́lọ́ pẹ̀lú tẹ̀sán bá rẹ̀ ẹni eh. tí ń tà àsọ́lọ́ pẹ̀lú tẹ̀sán bá rẹ̀ ẹlòmíràn fi wulẹ̀ lé òyìn pé ó so tíra mórí tẹ̀sán bá eh. hmm. ó kan àdánwò méjì papọ̀ mọ́ fúnra ẹ̀ hmm. tẹ̀sán bá fún ara rẹ̀ àdánwò ni tíra tó súnmọ́ súnmọ́ lórí ọ̀n tà àsọ́lọ́ nù ìpè ah. tíra tó súnmọ́ lórí ọ̀n tó bá ti fi ṣàdúrà yọ ọ̀sẹ̀ ni ẹ̀rọ àwọn ọ̀n tà àsọ́lọ́ náà ni òwúrọ̀ àwọn báyìí wọn ò lè ní fọkànbalẹ̀ dípò tí mú nǹkan mi mọ́ lọ́wọ́ ah, ah, àwọn náà pé ulaika lahumul amn wa hum mm-hmm. muhtadun. Mm-hmm. but then there is rest of mind and they are guided. Eh, mo fẹ́ fi àyà yìí mo fẹ́ wọlé sọ́dọ̀ àyàn ọba yìí mm-hmm. kí mo jẹ́ ma àwọn ọba yìí àwọn ọba aládé ẹ̀yẹn ah, abiyè láwùjọ ọlọ́run ọba gbé yín sípò ńlá táwọn èèyàn sì ń bọ̀wọ̀ fún yín láwùjọ tá a mm. àwa gan tá à ń sọ̀rọ̀ yìí àfúnyín lọ́wọ́ yín mm. torí pé ẹ̀sìn wa sọ fún abíkà máa bọ̀wọ̀ fáwọn aṣíwájú bákan náà lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ ọ̀pọ̀ wa láti pé ká máa ṣe dáadáa sẹ́yìn aṣíwájú ṣùgbọ́n ó ní ká máa pè ní sákèsì bá àkíyèsí wọn fẹ́ pè ní ṣe tẹ́tí sí dáadáa èèyàn mm, mọ̀ pé bó ti wulẹ̀ ní ọmọ ogunlọ́gọ̀ ọba díẹ̀ ọmọ gbọmi lọ́wọ́lọ́wọ́ yìí tó ọba gbọ́ ìlọ pìrìsẹ́ǹtì fáwọn ọba rẹ̀ yòókù náà ẹ̀ náà ní mítìn tẹ́lẹ̀ wọn ti ń ṣe mítìn kọ́ bá mi gbé ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ wọn náà yìí pé nígbà tẹ́ ẹ̀ tí ìjọba ẹnìkan ọmọ yẹn nígbà tẹ́ ẹ̀ tí ìdàdé fìlà lẹ́yìn náà nìkan nígbà tẹ́ ẹ̀ tí ìjẹ́ nǹkan kan ẹ̀ẹ́dùn kankan mọ́wọ́ o mm. ẹlòmíràn wọ́n sáà ti kiri nù mm. nígbà tó ìjọba tán ọ̀wọ́ sáà ti mọ́wọ́ ọ̀wọ́ tíráùsà mọ́wọ́ agbádá gẹ́dẹ̀gbẹ̀ lọ́wọ́ káàkiri bó mm. ti ra rẹ̀ pé ẹni abiyì ni ọ̀ mm-hmm. nígbà tẹ́ ẹ wá dẹni abiyì lẹ́yìn ìgbà tẹ́ ẹ kọ́kọ́ dẹni tí èsì ni abiyì tẹ́lẹ̀ mm-hmm. ṣe ẹ mọ̀ yìí pé ọlọ́run ọba ló fún yín nípò yìí mọ́ mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀wọ̀n náà ẹ̀bọ̀ lọ́nà bí mùsùlùmí ti ń ṣe tàwùsí ìgbà ara tẹ́lẹ̀ tí wọ́n ní wọ́n jọba ìlú ẹ̀tọ́ bá jẹ́ tán báyìí ọ̀nà ọ̀wọ̀n náà ẹ̀bọ̀ lọ́nà ẹ̀bọ yìí tẹ́ ń pè làṣà yìí kì í ṣàṣà ẹ̀bọ ẹ̀bọ gidi ni ọ̀pọ̀lọpọ̀ yín gan nígbà tó fẹ́ sílẹ̀ kan wíwọ ààfin tó ti jọba hmm. ẹ̀bọ ló fi sílẹ̀ kan bẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ jù sí ni pé nígbà tẹ́ wá jọba tán yìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rù ń báyìí hmm, hmm. nígbà tẹ́ sí ìjọba ọkàn yẹn balẹ̀ mo fẹ́ kẹ́yìn ọba kí n gbọ́ mi dáadáa ààbò yín àwọn ọmọ yẹn létí kankan tó ṣẹlẹ̀ nígbà tó ti ìjọba ronú padà bóòlù ló ti rí bọ́kàn rẹ balẹ̀ nígbà tó ìjọba tán ẹ̀rù ń bọ̀ ní ẹ̀dá ìpìlẹ̀ tí náà mi ènìyàn kó tó dọba tọ́ba jọba tán ní máa ń sorí eré jùgbà tí o ti ṣe kíni tí o ti ṣe kíni ìmọ̀ lọ́dọ̀ tẹ̀yìn ọba ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń gbọ́ mi ìyẹn ni pé àtòdì jẹ́ pósìtì lọ́jẹ́ fún yín mm-hmm. kẹ́ tó jọba ọkàn yẹn balẹ̀ ẹ jọba tán ọkàn yẹn ọ̀balẹ̀ ẹ yóò wá bí mi léèrè pé kí ló fà tọ́lọ́ tí ń fi rá di àtòdì báyìí ah, ah, ẹ wá bí mi léèrè tó bí mi léèrè kí ni nǹkan yìí máa dá lóhùn mm. tó mọ̀ nípa nǹkan méjì ló fa òun náà ni ìpè ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ ti ṣe tàwíìdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. kó tó di pé ìjọba dáadáa fọkànbalẹ̀ jẹ́ ti yín mọ̀ nígbà tẹ́ ìjọba tán ẹ̀dẹ̀ lẹ́bọ̀. ẹ̀dẹ̀ lẹ́bọ̀. gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́bọ̀ lẹ́sọ̀ dàsà. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tẹ́ ń pè ní ẹbọ lẹ́yìn ń pè lásà. ẹ̀dẹ̀ ń pè lásà. tẹ́ ẹ bá fẹ́ gbádùn ẹ fẹ́ ní fọkànbalẹ̀ ẹ̀jẹ̀ ẹbọ yẹn sílẹ̀. ẹ̀fẹ̀bọ sílẹ̀ ẹ̀jẹ̀ ẹbọ. ọ̀nà àbáyọ fún yín náà ni nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀. nǹkan hmm. àkọ́kọ́ gbogbo nǹkan Mm. tó wà nù yàrá ètò fi lára òkèrè rẹ ètò fi lára òkèrè tó mú lọ́wọ́ yìí ètò tẹ ẹhùn má lára yìí lọ dọ́gbọ́n tí kò tú padà kó àti láwọn ọba tí ń wó òrìṣà báyìí nǹkan kan ọ̀dẹ̀ tí wọ́n ò ọkọ̀lẹ̀ ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ tiwọn sí ni wípé òrìṣà ò lè má làáfíà tó bá wà àti nínú ọ̀bẹ̀ ọlọ́wọ́n bá sọ pé alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun. alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum تهتدون tẹ̀ bá fẹ́ ní fọkànbalẹ̀ àfi kẹ́ padà síbi pé gbogbo tẹ́ ń pèlẹ̀ bọ̀ alámi ẹ̀lbi sún ìmáàna hùn bìlú àfi kẹ́ ju gbẹ bọ̀ ẹ̀dá. ọ̀nà àkọ́kọ́ náà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì à ń tàn bọ́ màmá àná fi tàkìrì mm, mm. kó o súnmọ́ wa láti máa rìn tẹ̀síwájú níbi tawhid mm, tó o bá ti súnmọ́ wa níbi máa tẹ̀síwájú náà ní pípọ́ ọmọ tẹ́ láti máa gbẹ́tò yìí ní gbogbo ọ̀sán mọ́tò rí gbẹ́tò ní ọ̀la onípàṣẹ lára àbọ̀nsá ọ̀láyàn ọgbẹ́lẹ́ lọ́kàn mọ́tò rí ọmọ ìgbó ìlọsíwájú ní pé òun wá fọkànbalẹ̀ ní owó yìí fọkànbalẹ̀ padà ẹni pé máa tẹ̀lé wa nínú ètò yìí ó rí pé gbàgbọ́ rẹ̀ ó rí pé tàwọn ìdúró ọmọ àdàgbà sókè mm, bákan náà mo tún pẹ̀yìn ọba lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kejì ń pé ẹjẹ́ irinṣẹ́ àlàáfíà ẹjẹ́ irinṣẹ́ ìfọkànbalẹ̀ láwùjọ tẹ̀ wá mm. ẹ sì lọ́mọ pé yẹn ò lè pé àfi kẹ́ ẹ lé gbogbo tẹ́ ń pèlè bọ́kú láwùjọ mm, inú tó jẹ́ sí pé láwùjọ tá a wà yìí nílùú wa tá a orílẹ̀ Yorùbá tá a wà yìí àṣàlẹ̀ ń pè bẹ́ẹ̀ ni wàá gbé egun wọn ní àṣà ni ó sì ń pé ó sì ń pọ̀fọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbé egun wọn pàṣà ni ó sì ń wọṣọ òórùn bẹ́ẹ̀ ni wàá gbé egun wọn sì ń pàṣà ni ó sì ń da nǹkan bójú wọ́n bá gbé gún wọ́n pàtà ní àwọn èkìtà ní àwọn èkìtà ní àtú mọ́ra wọn tí wọ́n ti ṣe hmm. àwọn pé gún ń sàtà ní lọ́ba ti wọnú kíní báyìí òun náà yóò ní nǹkan tí ó tọ̀ lákòótó wọnú ẹ̀ hmm. tó wá tún sọ̀kalẹ̀ tán náà gbọ́dọ̀ lọ́wọ́ nǹkan kan tó ọ̀bà láwọn àlejò ní òfin ọ̀sẹ̀ nǹkan kan hmm. èyí rìn sáàsà ẹ̀sìn ló kọ rẹ̀ ń jẹ́ ẹ̀bọ̀ sí ló kọ ẹ̀sìn rẹ̀ ń jẹ́ tó nípa báyìí tẹ̀ bá ń wá làáfíà ń pè yẹn ọba ẹ̀gbọ́dọ̀ jẹ́ irin sí àlàáfíà ọ̀nà tẹ́lẹ̀ bá jẹ́ irin sí àlàáfíà òun náà ní kẹ́ pé kẹjú gbogbo nǹkan pẹ̀lú ẹ̀kọ́ kẹjú náà kẹjú hmm. bá ti jù náà eléyìí ni kókó àkọ́kọ́ àdìtú àkọ́kọ́ tí ó kákò sábẹ́ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà níbẹ̀ hmm. programu tọ́lọ́wọ́n bá sọ pé. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. I created not the jinn and mankind. Ọlọ́run ní mi ò dá àwọn àlejò mi ti dá àwọn ènìyàn àti kún lè àwọn àjọsìn fọlọ́wọ́n ọba. Mà uridu minhum min rizqin wa ma uridu an yut'imun. I seek not any provision from them nor do I ask that they should feed me. èmi ò ní ìdí nǹkan lọ́dọ̀ èèyàn mẹ́rin dé ènìyàn ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ àyà lórí pé níta túmọ̀ lé nínú àyà yìí náà ni wa ma khalaqtu al-jinna wal-insa èmi ọlọ́run mọ dálìjànù hmm. èmi náà mọ dé ènìyàn hmm. tó bá ti wá fara tẹni tó dálìjànù àti ni ò ní bẹ̀rù àlìjànù mọ́ o sì ní bẹ̀rù àwọn ènìyàn. Hmm. inna Allaha huwa ar-razzaqu dhul-quwwati Allah is the all-provider owner of power. Hmm. bákan náà ẹ̀rù ní bọ̀ ọ̀ma hmm. lórí kó wà tìlù màtínà ó di alágbára ọlọ́wọ́n ọba tí ń jẹ́ bẹ́ẹ̀ tó ọba ti tẹ̀lé tó ṣe tiẹ̀ wọn ló hmm. nípìn nù ìròyìn ọlọ́wọ́n ọba títí lọ́jọ́ mẹ́jọ ń ṣàlọ́ tá a fi bọ́ síbi àdìtú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ń lára àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta àwọn yìí kama bẹ nínú àbọ̀ làwọn ọba wasalaamu alaykum